arábìnrin yìí kọ ló bí ọmọ yìí ẹ lọ pè yẹ́ ẹ̀ wá. ẹ wò sá bàbá ẹ ikú ni ikú ń jẹ ọ̀nà tí ó kàn máa gbà tó máa fi pa ẹ̀dá òun ló ṣọ̀tọ̀tọ̀ ó dá èmi lójú dáadáa wípé ọmọbìnrin tó jókòó ìyàwó mi òun ló bí ọmọ ẹ òun ló bá àwọn tó kó ẹ náà ìwé lè tó ṣaláìsí yẹn òun náà ló bí òun yẹn dá èmi lójú lọ́ba sá. ẹ wo bàbá èmi mo dẹ̀jẹ̀ lé wọn lórí mo rọ sọ pé èmi kọ́ mo bí wọn. ó dáa mò ń bọ̀ náà. ẹ ẹ máa ń kí ló ń ṣe bàbá aládùn tẹ̀ mọ́ wa bá kí ló ń ṣe wọ́n tó ń jàdó káàkiri tó ń jàdó káàkiri tó ń sọ̀sọ̀ a ní kán bá wa tọ́jú ọmọ wọn wọn ní ẹnìkan kan ló bí ọmọ ẹnìkan ló bí wọn tó bá ṣe yàrá sí tán máa padà dé wọn alẹ́ yìí náà kọ̀ lẹ́ bí mi mo rò pé ń jarán ṣá. ẹ ẹ ẹ wò mú mi bàbá yìí ń jarán lóòótọ́ o. ẹ yóò gbọ́ ọ̀kan tó ń sọ lẹ́nu ni wọ́n dẹ̀ ń sọ bẹ́ẹ̀ nítorí ẹ̀ wò oṣù kìíní. ẹ wo o ìṣe ni kẹ́ ní sùúrù o ẹ jẹ́ ká dejú sílẹ̀ ká lè rí mú o ẹ jẹ́ kí bàbá jáde àwọn náà mọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá ọwọ́ ńṣe ni kẹ́ ní sùúrù o àwọn náà tọwọ́ bà pọ̀ ẹ jẹ́ kó má yẹ jáde lápò náà ká dẹ̀ mọ orú àwọ̀ tó jẹ́. bẹ́ẹ̀ èmi ni mo mọ irú ẹyẹ tó ń bẹ lápò mi bóyá dúdú ni àbí pupa ni bóyá òkú ni àbí ààyè ẹ wo èmi ni mo níná ń jó lórí omi tiyín ni kẹ́ wí fún mi kí n lọ kérú rẹ̀ wá. ẹ kó irú ẹ̀ jáde kárí. arábìnrin wo lẹ́jọ́ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọmọ yìí. Fatima ni. Fatima. ẹ Fatima ọmọ ọ̀dọ̀ wọn ọmọ ọ̀dọ̀ mi. Hmm, Fatima. Hmm. ẹ wo bá ò a ò lè ṣẹbọ bá ò bá rákàlà màgbò a ò lè ṣòro bá ò bá rí Fatima ṣe rí ọmọ tí mò ń wò yìí tó ń ṣẹ́jú pépépé yìí kò ní pẹ́ pajúdé o. ẹ a kò tẹ̀ ní mọ lóhùn nìkan o a tún mú kọ ètò.